السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أتقف الله وبعلا نجله أترى إكي أتيجي فون أسواج يدا ألفاوى ألشقاوى أفاوى أكبر النبي ومحمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kó máa bá nábì ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àmdẹ́lọ́wọ́n ọba kó sànù wa tíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àárọ̀ iná ni muktasir fi àkánu jana'iz wa ta'ziya àwọn àlàyé níwọ̀n bá nípa àwọn ìdájọ́ bá a ti palẹ̀ mọ́ òkú ní Islam àti ìbánikẹ́dùn tí ọmọ ìyá wa Muhammad Tihani Suleiman fi àkójọ rẹ̀ péjọ lálídó 143 يتدروا إن شاء الله سبحانه وتعالى عابر عتي 143 هنا نعبي نعم أني ثم أضاف الكتاب ثم أضاف القاتب قائلا لينا أن تسي ترى تنكالو أو أصبعك فعلموا من عادل العبارات أن تأخذ الطعام للفقراء بنية تصدق لا للسمعة أفأمنا وانفات وفراما كين دانا وكنوه أواني فعلم من عادل العبارات آمنوا وانبكى لروعين أن اتخاذ الطعام للفقراء pẹ̀lú ìgbé ìdáná oúnjẹ fáwọn aláìní tó ń jẹjẹ́ tukù bá kú bí ní ètò sàdọ́dọ̀ láàrín sọmọ àpẹ́kẹ́ yẹn láníyàn pé òun fẹ́ ṣe sàárà ní kíkà níyàn pé kó lè bá gbọ́ póró yìí pé wọ̀rìyà bísí árí mi ọmọ bá ha àti ìṣẹ́pẹ́ òun ló amúrú mandubu eléyìí ó láàmú alámàrí tí a fẹ́ ni kàmá la yàkfà àlà olùlùhà bí ó sì pamọ́ fún àwọn tó wọ́n nílà káìtò jìnnà فأفتى بعضهم فقال àwọn àmì inú àwọn tó fara mọ́ kí ẹ máa dáná bí òkú tó báyìí pé mustahabu an sadaka al-mayyit ba'da al-dhahab min ad-dunya ila sab'a ayyam pé oda kí ẹ máa dáná fókù láti jọba ti salaisi ti jọ́ keje kí ẹ máa dáná fáwọn yẹn o ti sadda yanfa bila khilafa bayna ahli al-ilm bẹ́ẹ̀ ni sàárà yẹn yóò ṣe àǹfààní láàrin àwọn onímọ̀ láìsí ìlẹ́fà كما ورد في أحاديث الصحيحة سما سوى سما سيما الماء بوتي وانو او احاديث في الباك بعد لو كان بوك ملي في سي وقال بعض العلماء اما فهم يقول لا تصل الى الميت الا صدقه والدعاء كوسين ما بوك واسي سارا في بس في الدعاء ورد في بعض الروايات ان روح الميت تجيء الى بيت آللة الجمعه wọ́n mú wá pé àwọn òkú yẹn ẹ̀mí wọ́n ma wá ní òru ọjọ́ àlàmísì lọ́júmọ́júmọ́ tó máa pè lórújúmọ́ wọ́n á wò bá wọ́n ti sàárà fún ẹ̀pẹ́ ilẹ̀ yorùbá harun máa dáná oúnjẹ lọ fún àwọn èèyàn ní àárọ̀ kùtùkùtù ó di <laughs> gbòdì lọ sí máa <laughs> ọlọ́run kó sàánú wa àwọn alágbára àjọ ń sọ̀rọ̀ nítorí bàbá kan gba islam ló wà lù kò lówó lọ́wọ́ òun náà wá wá tí wọ́n á sí láàárọ̀ tí wọ́n ojoojúmọ́ ló bá rí tí wọ́n ń fáwọn èèyàn jù lọ́nà bá jẹ oúnjẹ ló bá ní àwọn tí wọ́n fi para wọn láyé yìí láti kí àmọ́ náà wọ́n ní fipẹ́ para wọn fi gba islam so kí èèmọ̀ sàárà kí èèmọ̀ dánú jẹ lọ sí máa sí ilé ojoojúmọ́ ọ̀dà àhújà rẹ̀ nù ó di àwọn tí wọ́n fi para tí wọ́n dánú jẹ fún wọn láyé yìí láti kí àmọ́ náà wọ́n ní fi para wọn fọ̀tẹ́nzùrù alìsìlẹ̀dẹ̀kọ́nà àná àmìlà òkú yẹn bá wálé yóò wà òkùnrin táwọn ará alé wọn sì sàárà fún àbí wọn ní sì sàárà fún fàádà sọ̀rọ̀ èsì náfẹ́ ìsọ̀dàkà fẹ́pẹ́lẹ̀ yìí àti sàárà ti àǹfààní nìyẹn òmùjí àrùhàn mayit àti wíwá òkú yìí ẹ̀mí rẹ̀ wọ́n fún mọ̀ ní sì sàárà fún yìí فهذه مجموعة من الآراء والاستدلالات التي أدت لكثير من الناس إلى الالتزام بالتخصيص اليوم الأول لإتعام عن الميت أعوان ولي أقود أعوان ويري تما قد نية تما لقي أعوان هذا ما سسارا فوق بعد وفاته قبل الدفن نوع ثلاث باي سوى القدود دي سنغا أحيانا majmu'ati min al-ara' àkójọ àwọn àròrí nìyẹn àwọn aráyù wọn aráyù jamu ráyù ni ó di wal istidlalat àtàwọn àtọ́ka sí àwọn ẹ̀rí wọn nù àdílà wọn ni istidlalat mi ni àdílà ó di eyín التي أدت بكثير ليل مقلق من الناس الالتزام بالتخصيص يوم الأول láti mújọ́ aláàkọ́ tó kù bá fi kú lè ètò àmì anil mayit kún ma dánújẹ fún òkú sàárà fòkù bada wafatihi qabla dafni kódà fún wájú gbogbo lè sí nígbà dánújẹ àhàyà nígbà míì wa galiban yakunu bada dafni mubasharatan qabla madal blaze ẹlòmíì ń gbà tó kú wá ti ti bẹ̀rẹ̀ gíláǹdì tó má fi tán kìrìkìrì tó su wa bada um yata'amuna an-nasa sab'a ayyam àwọn kọ́ máa sí jọ́kẹ̀jọ́ àbí kọ́ máa sí títí jọ́kẹ̀jọ́ mùtẹ̀tà lè léra wọn àwọn filaya lè jùmọ̀ á lè ẹ̀dà tó lè àṣà àbí àbí lóru àwọn òru jùmọ̀ fún yìí àwọn ọ̀sẹ̀ kan fún ma filẹ̀ tẹ àrùbá níyà lẹ́yìn ogójì ọjọ́ fún ma fi àmàlù sẹ́nà lẹ́yìn náà lọ́dọọdún والمعلوم أن صدقة عن المثل لا خلاف في جوازها انت عماني كيف تعرف كثير كثير دنيا amaru sàárà wọ̀ ni وليس من البدع كي يسير البدع لكي يسير سعرا فقه لكن اتخاذ وقت لعاب صدقة من البدع الشنيعة أما يمواز كي جوكي جوكي جوكي جوكي سعرا فقه إليه بدع تبروني والموقف الإسلامي للعرفات نعم أرأي باني موقف الإسلام إدوه إسلام من انحراف ننوى ويقعي يقول وبدون وهو صدق من الموت الموت الميت من ما الموت المال الميت قبل دفنه الإسلام كي ساران إنه أكوية كتبه أو بعده بليه لعدة الأيام المتتالية فهو جوك تتلي روا قد تصل إلى أسبوع الكامل دي بيبتو يأتي كم بعدين سبق في تمهيد هذا الفصل وفي سلاين بره فصل أن الصدقة تطول تجوز عن ميت في بعد السنة لكي تسارع ولا يستفقه ويصل ثوابه إليه إن شاء الله لا درجة بوكو كلو غلبة ويجب إنفاذ وصيته لين تبعثوا صالة ويل عام موسى من ثلاثة من ثلث مالي ní etí ojú one third of owó tó bá filẹ̀ lọ tó kó bá ṣe wọ̀ sí àkàlẹ̀ pé ẹ̀fẹ̀ yìí báyìí ti sàárà inú dúkìá mi lápẹ́ nígbà tí wọ́n ṣe gbogbo tí wọ́n ná gbogbo owó tó tí wọ́n ná nípa abẹ sáàrí rẹ̀ ní arasọ ni wọ́n mẹ́rin razalik ọwọ́ kù thirty million lápẹ́jú rẹ̀ tó bá ní ẹ̀ ṣe wọ̀ sí àkàlẹ̀ fún káṣe nǹkan kan tó wọ́n lọ twelve million àní ṣe tó twelve million yóò ti ju one eh, thirty million tó kù lọ ó di wa dáàtì ojú 10 million lọ ó ti yé wa na sùúrù fún yẹn náà وعلى الوارث أن يودي عن الحقوق المالية الواجبة lẹ́yìn náà àwọn tó ń jogún ẹ̀dẹ́ dẹ́ni kí wọ́n san agbèsè tó bá jẹ gbogbo tó bá jẹ gbèsè tó jẹ́ ọ̀ràn àyàn àwọn ẹ̀tọ́ tó jẹ́ tówó tó jẹ́ wájìbà aléyìí min máàlì níwò kábílà tẹ̀kìsí mọ̀lítàràkọ́ kó tó pé dúkìá dẹ́dẹ́ kó san agbèsè náà àti gbájẹun láàkìn àmáwò اتعام عن الميت من ماله في يوم الأول قبل دفنه إما دلف أنجفاه أكو ننهور إنجو تباقوا قدوسي أو أثناء الدفن عبدالسك تنبانسي أو بعده مباشرة أو عدة أيام متتالية أبلانا ودوك تتالي الاما قد تصل إلى أسبوع جبد بدوك أو أكثر فهذا عمل فيه عدة المخالفات الشرعية وهي àwọn eléyìí gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ yapa mọ́sẹ̀rí àbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ yapa akọ́kọ́ sàlàyé wọn náà ó di àlàyé àwọn hójà wọn àwọn àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀mìnì ẹ̀dàtún mọ̀kànláfàátì ṣẹ̀rẹ̀ìyà ń tó yapa mọ́sẹ̀rí àwọ̀hì ọ̀nà ni awwalan aláàkọ́ annatassadaq ghayr mashru'in wal mayyit fi mali pé ní ṣẹ̀rí àkọ́bàmù kéèyàn mú owó kò fi sàárà fún annatassadaq غير مشروك بشر يامو أن أن الميت من ماله بعد وفاته لا يجوز لما وصل يتسام يعني المال ينتقل بالموت بالموت إلى الورثة تبي ابن الذي بعد كوباي هو يقول هو وتدوا ما توجوا يقوا ما توجوا بما فيه صغير بعد يعني أما كيكي كنوا وقاعد بنتي وسنلي man fi hukumi in kal janin bí a jẹ́ pé ẹjọ́ ọmọ tó wà ní oyún lápèjúwe o lè wọ́n náà àti bẹ̀rẹ̀ fàdáyẹ yíò tasarru fi náà lè gẹ́yìn ṣeré ẹ̀dẹ̀ gbàwálá láti náwó ẹlòmíì wà kára bẹ̀rẹ̀ yẹ tí pàápàá yọ kọjọ mọ orúkà lẹ́bi amúrànlọ́wọ́ an láti nàktàríbù máa làwù tí ọdún pàwálá tẹ̀ pé àgbọ̀rọ̀ súnmọ́wó rẹ̀ illa bílẹ̀ ti iya ahsan àfẹ̀dọ̀tọ́bátọ́ قال تعالى ولا تقربوا المال اليتيم اما اسمه وموركه الا بالتي هي احسن حتى يبلغ اشده شوف اليوم كلنا تنو في سي تبي دبرغبا وعاف الكيل على ما تسمع والميزان في سكيل دي لا نكلف نفسا الا وسعها عاد آه، بكون كلون تبالي لا بكلون وإذا كنتم فعبيل لبا ما إما صديدي إما سنتدودا ولو كان ذا قربى قل أن قرأ يا أجين سنتسمعين نعم وليس إطعام من مال يتيم عدة الصدمة الأولى كيف يكي ما مو ولوكا جانون جي نكني بلو ولا أكو التي أصابت باليتيم تقول بابا أمورك يتيم به نسيت وان به كسيت يا ولا به tíìmù yẹn ó di yẹn sọ́kà faláì síbẹ̀ wọ́n dáàmú àtàbánújẹ́ min tọ́ríkà lọ́sùnà lẹ́tí amọ̀rànà lọ́wọ́ bí ha lọ́nà tó dáa ìgbàtí bí i àhàsàn tó lọ́wọ́ yẹ kí ni tún máa rẹ̀ yóò bí tí bá kẹ́ńdẹ̀ tí ni àwọn náà mo fi ọlọ́ni ilá bí lẹ́tí ìhà sábẹ́bẹ́ ní owó mọ́rùkà iná dáa lọ́nà tó dáa ọ̀nà olùyẹ́fìlì náà wọ́n lọ́kà tó dáa náà bàbá àbá sí tó mẹ́sàn ká máa náwó fún òun gan fúnra rẹ̀ lọ́nà tó dáa tó hmm, kágbé àbúrò bàbá rẹ̀ ní kò rẹ̀ lówó lọ́wọ́ sọmọ ẹ̀jẹ̀ ń lọ ní skul kí ẹ máa náwó fún wọn àbí kí ẹ máa náwó yẹn fún ọ̀dà náà bí ọ̀dà wo nìyẹn lè gbàjẹ́ bí ọwọ́ mọ̀ lùkọ́ tí ó ń tọ́ ń lè jẹ ẹ̀ntí ẹ̀ntí tí mo ti tó àbúrò bàbá àgbẹ̀gbẹ̀ bàbá yẹn tí ó mọ̀ fi jẹ́ ní ọmọ òrukàn bẹ́ẹ̀ni lóyìn dáa onífowó yẹn sówò sòwò náà lọ iyọ sí ẹ̀rẹ̀ nínú wàhálà tó ń ṣe mọ́ ìlàdálẹ̀ nínú owó yẹn àbọ̀ mo tó ṣẹ́bù bàbá yẹn wọ́n máa sanwó sọ fún ọmọ ìlàdálẹ̀ ilé ìgbọ̀n náà pé bílẹ̀ ti iye àásán kí gbígbé ara pé zàrà àfọkù ni bílẹ̀ ti iye àásán ó di yé wa ma kó wòl fẹ́ fi dáná oúnjẹ ọmọ náà wa alaikum salam tẹ̀lá bí dáadé wọlé ara làdí wọlé nínú tí a yẹ pé ọba jẹ níwọ̀n bá sèré àsọgbọ́dé wá jẹ níwọ̀n gbàjẹ́ kò ní kó pala abówó rẹ̀ yẹn kò sáburú mbẹ̀ kò sáburú mbẹ̀ pàápàá jùlọ tó bá náwó yẹn tó jẹ́ ń sóhù pẹ̀lú owó yẹn tó mójútó àwọn dúkìá rẹ̀ ó di wà náà ẹwọ́ ẹ̀mẹ̀ pé lọ́wọ́ bá kó sàn wà inú tíṣe rí àgbékalẹ̀ ọmọ fẹ́sẹ̀ bí lónìí zaka sí ọ̀rọ̀ ẹ̀rí lórí àbí ni ó bá bá bàlágà àmọ́jọ́ ẹ̀kọ́ mọ orúkan ni tí wọ́n fowó tó pọ̀ lẹ̀ zaka fi ọ̀nà yẹn lórí ẹ̀ ó di ẹbá súnmọ́jú díẹ̀ ṣe wù ọlọ́run fún yín sòrò ọ̀gbọ́ ọlọ́run fún ọ sòrò ó di lọ nìyẹn àfọ̀rọ̀ wà. salam dala. Now, will they be keeping that money looking at advisable to be using it. It's advisable to be using it, but with a trustful somebody. Kìlẹ̀ ẹjọ́ lè kópa àrùgbówó yẹn. Ẹ dáná pé yóò máa fi ṣòwò tó náà máa rí bẹ́ẹ̀ tó máa rúkọ náà máa rí bẹ́ẹ̀ wọ́n mẹ́ra. Nítorí bí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni pé irú owó ọmọ òrukàn yìí sì. Zaka ọ̀rọ̀ yẹn ní ká máa yọ zaka ń bẹ̀. So tí bá ká kó ẹ̀ kalẹ̀ tẹ́yọ̀ zaka ń bẹ̀ kí ní pàdà fẹ̀rẹ̀ sówó yẹn yóò pàdà fẹ̀. Àmọ́ kò ní àfẹ́tì dúkìá ìbálẹ̀ ọmọ àpọ̀ sí ibi ó di torí ọmọ orúkàn ọlọ́mọ fipá fún rẹ̀ sí wa àwọn mẹ́ta kan anabi muhammed sallam ní òun níbèrè sẹ́lẹ̀ wọn ọmọdé ti fi dàgbà rí àti ẹni tó ní àrùn ọpọlọ tó fi gbádùn mọ́fà àrùn ọpọlọ sí wọ́lọ́ọ̀bà àti ẹni tó ń sùn tí ó fi jí àmọ́ bí yẹn bá lo ẹnìkẹ́lẹ́sì bàbá rẹ̀ fowó lẹ̀ àmọ́ ó ní àrùn ọpọlọ owó rẹ̀ yẹn mọ̀ ẹ̀ tí ma yẹ̀sùn kánú owó yẹn láì jẹ́ pé ẹ̀fisòwò kí lẹ́pọ̀ láti rẹ̀ sí owó yẹn yóò tàn tó ẹ máa sí kí ni ẹ máa fowó yẹn sòwò ní ẹwà wọn tó ń bí ẹ ọmọ náà ẹ kó yẹn fún ọmọ fi sòwò tó máa fi ọ̀sán kan bẹ tí ẹ máa fi tọ́jú owó fún ẹ máa tọ́jú ẹ̀ mbẹ ó di yé. Thank you ní ẹ̀rọ àwọn kọ́mọ̀jẹ̀ látọ̀jú ìgò ìṣèjọ́ ìgò ìṣèjọ́ kẹjọ kìí ṣe ẹjọ́ tó fi kú àrùn òkúta ń sọ yìí bóyá kò tiẹ̀ lówó tó fi kalẹ̀ àwọn ọmọ rẹ̀ ní àwọn ọmọ rẹ̀ ní wọ́n ń bọ̀ tó fi kú àmọ́ yìí wọ́n ti lówó lọ́wọ́ lórí àwọn kò ṣe pé wọ́n kò sí kankan tó àgbà àlejò lọ́mọ òru kan nínú hmm. àwọn ọmọ tó fi kalẹ̀ wọ́n náà ti dàgbà. Hmm wọ́n wá wo oúnjọ kan ó ti pé wọn àkóyàn jọ wọn wọ́n á wo oúnjọ kan wọ́n yá wọ́n dáná kan wọ́n á dá pọ́ọ̀bù sọ orí pétọ̀ àti sàárà fún òkú wa òkú wa ò pétọ̀ àfọ̀nà ló jà àti sàárà fún òkú wa ó ṣe pé ó ṣe pé wọ́n ṣe jọ́ mẹ́jà wọn ibẹ̀ ń bọ̀. ọba mu nítorí ṣe eré ọgbà yín láti dáná oúnjẹ fókù sàárà àwọn àgbẹ̀ ló ti fókù. ìdáná oúnjẹ gẹ́gẹ́ òun gan ni ilà rẹ̀ ó di ìtìmá wọ̀sánà àtàwọn bábí alùsẹ̀ntì wà nìyẹn ìkójọ àti ìdáná oúnjẹ kò mí ìmá lọ́gbọ́jọ́ mẹ́jọ ẹ̀ alápáwọn yẹn mú ni kò mí ìpẹ́jọ́ kan tó wọ́n lọ jẹ́ ó di jọ́kẹta ni jọ́kẹjọ ni wọ́n mọ̀ ìrànlọ́ àlìkì tí wọ́n sọ wa pé wọ́n kọ̀ fún wa ó di wa báyìí ọ̀kan náà wà sáà ní bọ̀ wájú ó ní bí ọba tiẹ̀ sí àdìsí ní zu àdìsí jáfàr lọ طبعا سي اوبوزيت اوني اثناء لآل جعفر الطعام ادالو نجي فاو يبيو او يبيو كل وان دانا فواني اتي اوبوزيت كاتي كان بيو على بيو كاتي كي كادالو نجي فاو كيني ابيو كو àwọn ẹbí òkú làwọn expect kúmọ̀ dáná oúnjẹ fún fún wa nìtì nínú akọ́lùkọ́ jẹ́ ní owó òkú wọ́n ti pè ní ahalu yẹn àwọn olùjáwọn ọmọ rẹ̀ olùjáwọn ẹ̀gbọ́n rẹ̀ olùjẹ́gbẹ̀gbà rẹ̀ olùjẹ́gbẹ̀gbà rẹ̀ àwọn ni wọ́n ní ká dáná oúnjẹ fún àwọn ni wọ́n dáná oúnjẹ fún wa lónìí sàárà dị bá mu àmọ́ sàárà wà lóríṣiríṣi ó sọ pé bọ́ọ̀ àkàrí ti pé inú tó dáa jù tí ìwọ̀n náà omi ni ọlọ́run bá kó sàánú wa ni ìmọ̀ how far through is but àwọn tó sọ pé ìdáná òkú oúnjẹ ní adam rahim tó fẹ́ ló ṣe wọ̀ sí àkàlẹ̀ pé kó ku ẹ̀kọ́ kó dẹ̀ omi bí omi ní àmọ́ how far through is it tó jẹ́ pé ẹ̀kọ́ oúnjẹ nì lọ́dọ̀ ti wà lọ́dọ̀ ológun ọ̀sọ́ ẹ̀ bá mú ẹ̀kọ́ oúnjẹ lè yẹ jẹ lọ́fà náà oúnjẹ ni <laughs> ó di yẹn tó nígbà mẹ́tọ́ ni pé tí bá rí ọ̀rọ̀ tí wọ́n ṣe adámọ̀ sọ́tà tó tọ́ lọ́sọ̀ọ́ bí omi bí omi náà ni àmọ́ omi kọ́ ni torí ó ti di tí tí wọnú ẹ̀ ọmọ ṣé bùnbáàzì náà sọ̀rọ̀ kan mo mọ́ sọ́wọ́n pé fatuwa ṣé bùnbáàzì kìí bí ẹ̀ràn fi ṣe lọ́dọ̀ wáyé báyìí ó ní ẹ̀bá lè kí olókù tí bá lè kí ti tààzí àrísí tó bá dọ́dọ̀ rẹ̀ tí bá mu ṣáàyè lọ́wọ́ tó bá fún wa náà ní ṣáàyè kò mú torí orúfù lárúbáwá ni èsì lárúbáwá ni gbogbo àgbà káwọn máa ní ṣáàyè lẹ́gbẹ̀ẹ́ àti dẹ́bínù mo ní tí wọ́n táwọn èèyàn ń bí Eh, eh, ṣe àyà ti lẹ́bínú ṣe àbúrú kéif náà àwọn àti pé àgbọ̀rọ̀ gbàgbàgbà wọlé kílẹ̀ àgbà wọlé àfẹ́ àti wọlé kílẹ̀ àti wá ní kílẹ̀ àti wá ní kọ́ wá ní kíníkí fún ṣe àti lẹ́bínú àyẹ̀wò ẹ̀kọ́ ni nígbà ẹ́ eh? àhà omi má fún alómi kò sábúrú ń bẹ̀ omi kíyàn fún ọlọ́kọ̀ fún alómi mu. ó <laughs> ó di ẹyin tó ní omi yẹn nígbà tó ṣeré àgbàjẹ sọ pé omi lọ dáa fún kẹgbẹ bọ o mo sọ fún yín pé sísà kan sáláìsì àwọn òbí àwọn bá mi pé kí n dákun àwọn fẹ́ kí bá wọn tẹ̀lé kádàrà ni àwọn fẹ́ kí bá wọn tẹ̀lé wọn lọ tábà dọ̀hún tábà rí pé òkú èsì gbé wálé ká wá Kaduna tábà dọ̀hún tábà rí pé òkú èsì gbé wálé ká bá wọn kírun sí la ní ọ̀hún ní kádàrà ojú ọ̀nà ká máa gbà náà lọ́rìn yìí abá lọ sílùú yìí abá rí pé à ah, títà ẹ̀mí jọ́ kẹta tó kú làwà tó lọ ó ti wú abá rí pé kò lè kò sí gbé wálé abá ní ká wọ́n wẹ̀ aláwọn akọ ní tọkọtẹ alẹ́ mọ̀ ní gbogbo olú yẹn gbogbo àwọn Yorùbá lu yẹn àǹsáàrò ní wọn gbogbo gbogbo àwọn obìnrin láwọn mọ̀kú wẹ̀ wọ́n láwọn màní ẹ̀sìn gbígbẹ̀ kù obìnrin dání ẹni tó sọ láìsí àwọn ọkùnrin láti lọ àlèwẹ́ aláti wọ́n wá sẹ̀ fẹ́nìkan owó mọ̀ ṣe lọ́sẹ̀ kan wọ́n lè pè ìyá kan Haúsá ìyá ẹ̀ lẹ́sẹ̀ àwẹ̀ tó wá sí mi nínú ọdún pé àtúwárí omi omi káàbì òkú yẹn ìka gàrà local government eh, headquarters nífà. Eh, ọ̀nà ọ̀nà pé eh, kò sómi a ṣe lọ sí odò yẹn a ṣe ń gbẹ́lẹ̀ omi yẹn ń sun àwọn arìnrìn àwọn arìnrìn àwọn arìnrìn títí títí almost thirty minutes látọ̀ omi láti wẹ̀ òkú ìmọ̀ràn pé kéèyàn wá lè gbẹ́bọ̀ òṣèlú bẹ̀yẹn. ẹwù lálá tí ó máa gbà ọwọ́ ọ̀dọ́ nígbà wíwọ́n bí ten years àbí fifteen years ago ní ọ̀rọ̀ tí mò sọ yìí àmọ́ síbẹ̀síbẹ̀ náà nítorí mú local government headquarters sí olómi bóò ni àwọn interior tó wà nínú bóò yẹn bóò ṣe olómi irú bẹ́ẹ̀ kọ́ ló gbé bọ́ọ̀ síbẹ̀ ọlọ́ọ̀ba àwọn omi yẹn ó di ewa bó ọmọ ìlà tí gbogbo àwọn sàárà báyìí wà wọn sàárà fún fẹ́ẹ̀n àwọn sàárà sáà tàbí sọ́kò wà àtọ́kọ̀ lóríṣiríṣi ó di eyín lọ́lọ́ kàga sí máa ti ilé kéwù lọ kọ́ kíláàsì ilé kéwù ọmọ ìlà bàbá mi memorial class ó di eyín eléyìí tó bá ṣẹlẹ̀ àmú nìyí so ẹgbẹ́ sàárà yẹn sàárà yẹn àdébìsí ẹ̀tọ́ wá tó wá yanjú ẹ̀ wa pé àdébìsí ọlọ́kùnrin sàrẹ́bì lẹ́sẹ̀ rí ó ní ìlà máa tẹ̀lé ìsánì ìkàtà àná àmàlù ilẹ̀ mi sàlá àti nàbí ẹ̀kọ́ lórí ni oni kini sadakatu jariya o tún wá sọ pé sadakatu jariya sàárà tí ó máa sàn lọ eléyìí làwọn afá lọ ní kọ́kọ́ gbọ́ pé sàárà ọmọge ni wọ́n fi fi ọmọge ṣe torí dé lábá jariya ọmọbìnrin ọmọbìnrin náà jẹba àwọn wọ́n kọ́ gbọ́ nígbà kan pé sàárà ọmọge ah, sàárà ọmọge kọ́ ni ó ní ìyàwó sádà kàrí àwọn àbí tí ó sọ lẹ̀ sí anigbéwálé wa gbàgbé ìyàwó sádà kàrí lọ ẹgbẹ́ tó ṣe wọ́n lọ ìtàlẹ́ fún wọn lọ ẹ̀rọ kọjá lórí àfádà àwọn ni gbé wáyé ibà yìí ayé wáyé ibà kò ní yàwó wọ́n tẹ̀mí ó di yé ọ̀rẹ́ ní sọ́dọ̀kàtò járíà sẹ́rẹ́ àti ọmọ àṣà lọ mọ́ ń bá àfẹ́ àgbà sọ̀rọ̀ ó ní yàrá ní irú ọgbọ́n sọ́dọ̀kàtò járíà oúnjẹ náà fa járíà mọ́ni mo ní oúnjẹ ní oúnjẹ ní ẹgbẹ́ oúnjẹ èyí tó ṣiṣẹ́ lára rẹ̀ ńkọ́ lè tó èyí tó ṣe rárá ó ní gbogbo ẹ̀kọ́ ní ọ̀yà dànù omi ń bẹ̀dẹ̀ pé yóò ṣe fẹ́ jẹ́ rẹ̀ yóò ṣe fara rẹ̀ ọmọ ìlàzálìk ó di ìwà bẹ́ẹ̀ lọ́pàá ọ̀nà máa wọn ní dúró ó máa hágìrì ọmọ ìlàzálìk ọlọ́run sá fọ́rọ̀ yìí wa yẹtí wọlùgámù àti ìbànújẹ́ ní tọrí katul husna lẹ́tí amúranà lọ gbẹ́gbẹ́ ọ̀nà tó dá tán tọ́lọ̀pọ̀ aláfẹ́mi ọ̀kal mẹ́la o alalkari ilẹ̀ rahimahullah afáàdọ́gbìn mẹ́la alalkari علي قاري باي بي والاتناء على البيت أي كون رأى لي كوكو دانا أي طعام لعدل اجتماع الناس عليه بدعة مكروهة بدعة نتاقه سواء الجرير جرير حديث مالو ناني بي عبر ما جنجيكو كنا نعود من النياحة أكا كنا وعطان بيو كجاني وهذا ذائر في التحريم lẹ́yìn pé aráàmù ni kí wọ́n dáná oúnjẹ fókù kára gazali oyókọrọ akọlùmínú adìẹ kọfú wákàtí máa jẹ ń bẹ̀ kó tó wàhálà ìdàlámi yẹkùn min máàlì yẹtì tá a kọfú wa yẹ tí e bá ṣe ní owó ọmọ òrukàn nìyẹn o bí owó tí haramun kí ẹjọ́ mbẹ̀ láìsí méjì mbẹ̀ saniyan ẹlẹ́kẹjì annasasaddak bin mali mayit ima náwó nówó òkú yẹn alábi intakara bi mọ́tí ilà wáàrí sọ́jọ́ pé lẹ́gbà tó kọ́ ibà ti kú owó ẹ̀ ti bọ́sọ́ yẹ ó ti di wà máa tó jogun fi ayami na owó lára ní alwafa ní tó tẹ́láìsì mukhalifa li adi nabi sallam ó opposite ọ̀rọ̀ nabi sallam ni أدي فقد قال رسول الله صلى الله عليه وسلم نعم أو غائب هو حرام نعم سلام ويا واني أيوه لا تموايا وان كما مقام بالبدن بوبا أودي وان kàkàlà rasulullah ẹ̀sẹ̀ tẹ́lá yìí pé bí ìyàrá ká mú wá pé ẹjí máa ń jẹ́ owó ọmọ òru kankan àti mú wá bí ẹ̀mẹ̀ mẹ́ta nù tíra ẹ̀ ó di wa kàkàlà rasulullah lamma ja'ana il Ja'far nígbà tí wọ́n á túfọ̀ fún wa níbi sílẹ̀ nípa ikú Ja'far wọ́n báyìí pé isna'u li ali Ja'far ta'am ẹ̀dáná oúnjẹ fáwọn ẹbí Ja'far fa inna'u qad atahum amrun yashghuluhum yashghuluhum tó dúkọ́ ìrìnjú wa bá tilẹ̀ sí wọn وهو كان يأمر غير أهل الميت أن يصنعوا لأهل الميت طعاما إذا إيه النبي بعث سفام وطول سبيوكو كون جانا فوا وابيوكو أبيوكو لهم نعم نعم báwo bó ti wá nìyẹn ìkàdà àtà ọmọ amòrún yẹ شغله مودي وعبودي وانه وهو كان يأمر غير آل الميت يعني نبي أتفاهم يتوي تبيوكو أن يصنعوا لآل الميت طعاما فيكم دانا يتفاهم يبيوكو ولم يأمرهم أن يجتمعوا لأقل عند آل الكفار فيكم وقجوا كما جنجي لوكو ما ما جاء من القوم قربا نجدوا ولذلك قال جرير بن عبد الله البجلي lọ́fẹ̀ẹ́ tó gba àdísì wá tó báyìí pé kúnnà na ọdọ àwọn máa kàkún ètìmá káwọn yẹn kójọ ìlà alùmẹ́yì nílé lókù wọ̀sánà àti tọ́àmì tó máa dáná jẹ bada dafin ma wajen mina niyaha na wajen ban yi kuje wa kunna nara wa ma ri pe ila al-mayt ma bitun lan woloku wa sanatu ta'am min niyaha ugbe ونقل عن عمر بن الخطاب رضي الله عنه قال ايضا بيقول بقوله اربع عمر بن الخطاب كما سقي كنا نعود الاجتماع اما كاكي يقول لكم سمع الميدود لكم بعد دفت يدفع لما عن المياه لانه كان بيكو جنين وقال سندي رحمه الله كنا بعض بعد عديد متواتر او تبع قوه àdìsí wájú mu tàwọn àti tó jẹ́ sọ́hìn báyìí tí ẹ bá takò ìwà kófò kìí pẹ̀lú kẹlọ́gbà lọ àwọn sàhábà ó díye yìí kàràsánà di rabi allah kúnnà na ọdún ìjìmá fa'adà manzilata riyatu ìjìmá a sàhábà kúnnà na awa awonu àwọn sàhábà ó na pé ìjìmá a sàhábà rabi allah anu an takriri nabi sassi na jíra alabidus approve to yi yadda bisalam ne

thank you very much nítorí ma sábàtà ní nàbí min kaulin aw filin aw takaririn ó di yẹwà olùsà fọ̀rọ̀ yìí wọ́n lọ́ba ẹni tí ọba ama yòó tẹ́ ma sọ wọ́n lè fẹ́ yìí wọ́n lè bá yẹn jiyàn ó di yẹn àmọ́ ọ̀tún bá di pé ráfù nípa ọ̀rọ̀ tí wọ́n ń ṣe lójú ànábi pé ẹni tó bá ń dáná bí òkú tó bá ń dáná wọ́n mọ́ kakú bàjẹ́ ni wọ́n bẹ̀ yẹ̀kú jẹ́ ni which means ànábi náà gbà pé kéèyàn máa dáná bí olókù máa jẹ́ olókù àjẹgbẹ̀gì máa jẹ́gbẹ̀gì lọ́jọ́ gbẹ̀gì ìjọba lè kó sínú gbẹ̀gì láwọn ará ẹ̀jẹ̀ àwọn ará ẹ̀jẹ̀ kan wọ́n lè ṣe wọ́n lè jẹ gbẹ̀gì ní olókù àwọn mẹ́fà wọn kú àti wọ́n ti wí ṣẹ́gẹ́ wọ́n ti fògùn sí eré yẹn ẹwà àtàtàtà sí èkì ni àwọn mẹ́fà wọn kú mọ̀ ní tọ́wọ́ ṣe bẹ̀rẹ̀ ẹ́ ó ní jẹ́ ni mo mọ̀ pọ̀ máa jẹ́ ti ẹ̀rẹ̀ mọ̀ lójúkọ ẹ́ ọ̀rọ̀ ẹ̀ àbúrẹ́yìn tí mo sọ̀rọ̀ ní wò pé àjẹ́ táwọn máa jẹ táwọn máa jẹ jẹ́ táwọn náà jẹ́ nílà lóhun سوني على ثاني فأقم رفعي على تقديرة هو هجة هجة ثم قال بالجملة هذا عكس الوارد ودقليه بدقليه opposite داتواني ودوان في أدنا فهو أبيوك أو أبيوك نوان دانا فين على عكس الوارد الوارد أن يصنع الناس طعام الميت تبدو عسالك كي دانا جفا ويبيكو فالاجتماع الناس في بيتهم حتى يتكلفوا بالأجل طعاما قلب بذلك ìwà akọ́lọ tí ní olóòkú jẹ́ pé àwọn olóòkú ní àfọ́sù wọn àfọ́sù pé àwọn olóòkú ràádá náà fún ọpọ́sìtì ìntẹ́sìrẹ̀mì ذكر كثير من الفقهاء أن الضيافة لأهل الميت قبل المعقول pé àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fukaha wọ́n gbà pé kéèyàn máa dáná kéèyàn máa dáná kókùn máa dáná kó máa gbàyàn àlejò di yáfà ó di yẹyìn lè alùbẹ́yì kálùbù bí a gbé kéèjì lè máa ọ́tàkù láàkà ìgàn lẹ́nà di yáfà hakan kàtàkónú lè ṣòro lẹ́lẹ́hùzù torí tó bá láàkà mi pé ìdùnnú níbi ìdùnnú láti máa gbàyàn àlejò fẹ́ sí àwọ̀ fẹ́ sí kùmọ̀ fẹ́ sí ilé ẹfẹ́ an takuna lis-surur ń tọ́ tọ́ sí ní pé kọ́ máa tẹ́kí ní bí ìdùnnú ni láà lè ọ̀sẹ̀ kí ní bí ìbànújẹ́ ni ibi kan ní táyé sọ́lá àrin wínú ipe I can lose my mother and lose my money tábọ̀ òtọ́ ló wí bẹ̀ tó ẹni tí ó dí àkáyẹ̀ gan tó dorí kodò ní ẹ o tó ẹni dorí kò sọ́lọ́ ọ̀bà láìkàrẹ̀ dorí kodò àbí ẹ̀kọ́ ni ẹ̀yíkà tó pépà tó

a máa sọ àgbẹ̀rẹ̀ pé àwọn àdìsí wọn mú àìkú tọ́ka sí nǹkan ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ní ìmọ̀ òdó òní àṣàtò kèrè báyìí ká ló mọ̀ àwọn àdìsí wa ó wà òkè kí ni. àti kọ́lá ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà sọ́nù dàpọ̀rọ̀ yà náà bisimilà. tí o bá wá ń gbọ́ tó kàtírà ẹ̀ ó lè mọ̀ yìí. ẹ tọ́. ẹ̀kọ́ ẹ̀sí ẹ̀sí fẹ́ ní kọ́ tó bá yẹ gbé ní kàtúrà ẹ̀ ọkọ̀ tí ó ti tó ti bẹ̀rẹ̀ tó bá jẹ́ tó wọ́n kọ́ ní. eléyìí tó dáa ní eléyìí tó dáa ní kí èèyàn sáìtì point tí wàá bring the weakness ẹ̀ wá each each of our friends and weakness tó tún sáìtì ní kó bring the weakness ẹ̀ wá tọ́jú ẹjọ́ dájú lẹ́nu ká ṣẹ́jú wa ẹjọ́ dájú lẹ́nu ká ṣẹ́jú wa bí i bá ti ṣe nìyí ẹjọ́ dájú lẹ́nu ká ṣẹ́jú wa ọlọ́run kó sànù wa náà ṣé wù kan ní bèrè bèrè. Mm àti pé kò bá ṣẹlẹ̀ àmójútó pé kìnìún náà sì ti wá lórí ẹ̀ ṣé òun ní òun ti sùn lọ́ngbà yẹn. ó di ìlú àti oúnjẹ kò bá ṣẹlẹ̀ àmọ́ mo bí fẹ́ẹ́ lè kọ́mọ́ra kọ́mọ́ra sí máa sí kọ́mọ́ra sí máa sí ó di bó ti rí nìyẹn wallahu ta'ala alam. wọ́n ló kọ́ àwọn olókùn pàpánu oúnjẹ gidi bí ẹ máa rí mẹ́sà àti coca-cola àbí powerhouse tí wọ́n fi ti lẹ́gbẹ̀ẹ́ àbí evergreen àbí evergreen ẹ̀kí náà ń pè é Fearless. Ẹ ọ lẹ́nu. Ó di yẹn. Bẹ́ẹ̀ bá rí mọ́sà tó bá kájú ó ọ̀rọ̀ ìsìláàmù ọ̀wá sọ̀rọ̀ lẹ́yìn bá nìkan. Ọ̀rọ̀ ìsìláàmù sọ̀rọ̀ Yorùbá gbọ̀n. Nàá tí ẹ bá rọ́bẹ̀ tó dá lórí ìrìn lórí rẹ̀ yóò fàyà kì. mọ́tà kan bẹ ọ́rọ̀ wa mẹ́rin ọgbà jẹyọ. àbíkílógún èmi ò ti àmà pé tí wọ́n fi tí wọ́n fi mọ́sà yẹn mọ́sà oríṣiríṣi eré tó ń wúyè tàgbà odó mi òwe náà yẹn ráìtì omi ṣe. tọ́ òun náà sọ pé ilẹ̀ haúsá nù àdúgbò ilẹ̀ òun sọ pé ilẹ̀ yorùbá pápá lọ àwọn yorùbá pè bí pọ̀pọ̀ bí àkàrà wa alaikum salam dala náà ọgẹ́ni ó fẹ́ ọ̀rọ̀ kalẹ̀ ó fi àwọn mọ́lẹ̀ òun náà lórí ẹbí tábọ̀lù ọlọ́kùnrin. pàtó wá wọ́n á di pé àtijọ́ kẹta àti ìjọ́ àwọn ọmọ ya ìkan ní pé àyíká ti bí òun tún lẹ́bí olórí ẹbí wọn àìsí pé ká àti olórí ẹbí ìjẹ́ ó ní fáwà láti làkàkálẹ̀ wọn lórí pé pẹ́sẹ́fẹ́ra ní ṣe ni àbí tó bá ti ṣe bàyánì fún wọn tán kó withdraw. tí wàá lágbára àti kọ̀fọ́ kọ́kọ̀ fún wọn nígbà tí mọ́mí sọlá ìṣẹ́ ọlọ́mùtà forójú gbogbo àwọn okó wa sísà mi wá kọ́ òyìnbó láti ṣákí wọn ló fẹ́ dáná nu nígbà dáná bẹ́ẹ̀ máa bú yẹn nìyí dá síbẹ̀ nílò kàkà lórí ẹ̀ ọwọ́ àlọ́ lé sísà wa míì tó tóbi tú kìlì síbẹ̀ ó wá kọ́ àwọn jama ní ti ẹ̀mà after after ibi tó gbọ́ pé ti tó ṣe fine bí tí wọ́n fi lágbára ẹ̀ lágbára rẹ̀ ń bẹ̀ àdébí ni mọ̀nà àmì kò mú kára ní fàdúgà yìí rò bí yẹ́ di ẹni tí bá jọ́ sábúrú kọ́ kọ́ pẹ̀lú agbára rẹ̀ bí yẹ́ di àwọn sòtọ́ ní agbára ni fa ìlànà mi yẹ tẹ́tì tó bá kó tàbí náà sọ wọ́n kà bìnàmí ni náà àǹtí ẹ̀ lè gbàmí létí ó di náà àǹtí rẹ̀ lè gbàmí létí àbí ẹ̀kọ́ ni falibisáni kó sọ́pọ̀ lẹ́nu pé ní abẹ́ ṣe yíkọ̀ bá mú o mẹ́gbà yẹbẹ́ yòókù jẹ́ o tó bá tó wá lè ṣe fabikọ́lù kọ́ kọ́pọ̀lọ́ kan tó bá sọ̀rọ̀ ní ìsinmi mo lè jìyà kọ́pọ̀lọ́ kan rẹ̀ àwọn bá láti kọ̀ fún ọlàkàkà lẹ́wọ̀n lórí kọ́làkàkà ń bẹ̀ ó di wa ó di bó ti mẹ́rin wọ́n láwùjọ àlàálẹ̀